Otasansan rédíò and TV. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè eléyìí tí àtúnmúwá nínú fídíò yìí òun náà ni àtúpalẹ̀ ọ̀rọ̀ nípa àwọn àgbààgbà òṣèrékùnrin nílẹ̀ Yorùbá kí wọ́n yan ipa babaláwo oníṣègùn ọ̀dànṣe jagunjagun láàyò nínú eré sinimá àgbéléwò. à ń fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àtúpalẹ̀ àlàyé ọ̀rọ̀ wa nígbà tí a mọ̀ mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé wá fún yín nípa àwọn àgbààgbà òṣèré wọ̀nyí àwọn bíi bàbá alápinni bàbá lálùdé bàbá peter fatomilọ́lá abìjàwàrà bíi ẹkùn àtàwọn míì àtàwọn míì òun náà ni àfẹ́múwá fún yín nínú fídíò yìí. Otasansan rédíò and TV. oríṣiríṣi ọ̀nà ni àwọn òṣèré tíátà ni wọ́n máa ń gbà yọ nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò pàápàá àwọn òṣèré Yorùbá lórílẹ̀‐èdè nàìjíríà oníkálukú òṣèré yìí ni wọ́n ní ipa tí wọ́n máa ń kó tó jẹ́ pé wọ́n fi máa ń tayọ láàrin ẹgbẹ́ wọn tó sì jẹ́ pé àwọn olólùfẹ́ wọn wọ́n sì mọ ipa tàbí ipò tí ẹnìkọ̀ọ̀kan wọn tí wọ́n lè kó tọ́rọ̀ bá di <laughs> ọ̀rọ̀ eré sinimá bí àwọn kan ṣe mọ baálé léṣe bẹ́ẹ̀ làwọn kan mọ olórí ẹbí ṣe làwọn kan mọ iṣẹ́ ọlọ́pàá ṣe làwọn kan mọ iṣẹ́ agbẹjọ́rò ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì jẹ́ pé tí wọ́n bá kó ipa yìí èèyàn mọ gbósùbà fún wọn ni bákan náà ara àwọn tó jẹ́ pé tí wọ́n bá kópa babaláwo tàbí oníṣègùn tàbí adáǹṣe tàbí jagunjagun nínú eré sinimá ah, èèyàn mọ̀ sọ yìí pé ah, ah. ṣé ìṣe yìí pé wọ́n bí ipa yìí wọ́n bí mọ́ àwọn òṣèré náà nínú fídíò yìí a mú àwọn gbajúgbajà àgbà ọ̀jẹ̀ òṣèré tí wọ́n fi iṣẹ́ tíátà tí wọ́n sọ di <laughs> iṣẹ́ ìrọ̀rùn pàápàá jùlọ ipa babaláwo nínú eré sinimá àwọn wọ̀nyí sì ni àwọn olólùfẹ́ wọn máa ń fẹ́ rí nídìí ìpàṣẹ babaláwo jagunjagun adáǹṣe oníṣègùn ìyẹn nínú àwọn sinimá àgbéléwò ti èdè Yorùbá ẹni àkọ́kọ́ tí a kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni alàgbà Nafiu Ganiyu táwọn èèyàn mọ̀ sí alápinni òòṣà pípọ̀ àwọn olólùfẹ́ bàbá alápinni tí wọ́n sì fẹ́ràn iṣẹ́ tíátà eré sinimá ni wọn kò mọ orúkọ bàbá alápinni tí wọn ò mọ orúkọ wọn gangan orúkọ bàbá alápinni orúkọ wọn ni alàgbà nafiu ganiyu orúkọ àpèjẹ rẹ̀ nídìí iṣẹ́ tíátà ni alápinni òòṣà tó sì jẹ́ pé alápinni òòṣà yìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ eré sinimá léde Yorùbá ni wọ́n mọ bàbá yìí sí. ọdún 1977 ni bàbá Ganiu nafio ni wọ́n darapọ̀ mọ́ iṣẹ́ tíátà tó sì fi ipa babaláwo bẹ̀rẹ̀ nígbà náà nígbà náà lọ́hùn-ún títí tí ó fi dolókìkí káàkiri olóògbé akin ògúngbè tó jẹ́ bàbá tó bí ṣẹ́gun ògúngbè ni alápinni òòṣà kọ́ iṣẹ́ lábẹ́ rẹ̀ kó tó di pé ó tún lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ti olóògbé rẹ̀ èyíwùmí tó jẹ́ bàbá mukare àti mọ́fìrè bó tiẹ̀ jẹ́ pé alápinni bá iṣẹ́ náà nílé ni gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a sì lè sọ pé iṣẹ́ àjogúnbá ni iṣẹ́ babaláwo tí alápínníyàn láàyò nídìí iṣẹ́ tíátà nítorí pé oníṣègùn pọ́nbélé ni bàbá tó bí alápínní àti màmá tó bí alápínní gan-an hmm. kì í ṣe ipa babaláwo yìí nìkan ni alápínní fi gbogbo ayé rẹ̀ kó nídìí iṣẹ́ tíátà eré sinimá bó ṣe kó ipa olórí ẹbí bẹ́ẹ̀ náà ló kó ipa pító tó sì tún ti kó ipa bálélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú eré sinimá ṣùgbọ́n síbẹ̀ àwọn èèyàn nígbàgbọ́ pé ipa babaláwo ni orí fi rán bàbá alápinni <laughs> ẹnì kejì tí a tún lè mẹ́nubà nínú fídíò yìí òun náà ni bàbá Peter Fatomilola bí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn àgbà òǹkọ̀tàn òǹkọ̀wé olùkọ́ni tí wọ́n tún jẹ́ òṣèré orí ìtàgé àti ti sinimá nílẹ̀ yorùbá lórílẹ̀‐èdè nàìjíríà nílẹ̀ áfíríkà alàgbà peter fatomilọ́lá kì í ṣe àìmọ̀fólóko ó ti lé ní ọgbọ̀n ọdún tí bàbá alàgbà peter fatomilọ́lá tí wọ́n ti wà nídìí iṣẹ́ tíátà pẹ̀lú ipa babaláwo tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ipa tí Peter Fátómilọ́lá ń kó ní tiẹ̀ yàtọ̀ sí ti àwọn yòókù ṣùgbọ́n èyí tí àwọn èèyàn mọ bàbá Peter Fátómilọ́lá náà sí jùlọ ni aláwo eré ìtumọ̀ eléyìí tá a sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣèré tíátà yìí tí wọ́n yanṣẹ́ babaláyò iṣẹ́ babaláwo láàyò nínú eré sinimá lọ́jọ́ yìí pé wọ́n fi máa ń ṣèkà nínú eré sinimá sóyè yín ṣùgbọ́n ti bàbá Peter Fátómilọ́lá tí wọ́n yàtọ̀ nínú eré sinimá torí pé tí wọ́n bá kó ipa babaláwo a rí yìí pé ipa rere wọ́n máa ń fi iṣẹ́ awo wọn wọ́n fi máa ń ṣàánú nínú eré sinimá ni. <laughs> bí àwọn àjẹ́ tàbí ẹlẹgbẹ́ òkùnkùn bá dé tí wọ́n bá de èèyàn mọ́lẹ̀ ìyẹn nínú sinimá àwọn olólùfẹ́ eré sinimá gbàgbọ́ wípé tí bàbá Peter Fátómilọ́lá tó bá ti wà nínú eré náà wọ́n nígbàgbọ́ pé bàbá Peter Fátómilọ́lá ni yóò tú àwọn èèyàn tí àwọn àjẹ́ tàbí àwọn ẹni òkùnkùn tí wọ́n dè mọ́lẹ̀ nínú eré sinimá bẹ́ẹ̀ ẹ̀wájú á sọ sókè nípa ìgbésí ayé bàbá Peter Fatomilola ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 1946 la gbọ́ wípé wọ́n bí bàbá Peter Fatomilola sínú mọ̀lẹ́bí Abraham Fatomilola nílùú Ìfisìn Èkìtì yàtọ̀ sí pé ọ̀jọ̀gbọ́n ni bàbá Peter Fatomilola àtúngbọ́ wípé àgbà ọ̀jẹ̀ ni wọ́n nídìí iṣẹ́ aláwo bàbá tó bí Peter Fátómilọ́lá àwọn náà ti dolóògbé ìyẹn Abraham Fátómilọ́lá tá a sì gbọ́ wípé babaláwo tó gbójú tọmọ ifá yanranyanran òní bàbá tó bí Peter Fátómilọ́lá ìyẹn Abraham Fátómilọ́lá ìmọ̀ àti ìrírí bàbá Peter Fátómilọ́lá nídìíṣẹ́ bàbá rẹ̀ ló mú kí òun náà fẹ́ràn kíkó ipa babaláwo nínú iṣẹ́ inú iṣẹ́ tó yàn láàyò ìyẹn eré sinimá eré orí ìtàgé ọdún 1967 la gbọ́ wípé bàbá Peter Fátómilọ́lá ló darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Olókun Theatre Group tí gbajúgbajà àgbà ọ̀jẹ̀ olóògbé ọ̀jọ̀gbọ́n Ọlárótìmí tí wọ́n dá sílẹ̀ nígbà náà. lára àwọn tí wọ́n tún máa ń kó ipa babaláwo nínú eré eré orí ìtàgé eré sinimá àgbéléwò ní ti èdè Yorùbá láti rí bàbá Rasaq Ọláyíwọlá tí àwọn olólùfẹ́ wọn mọ̀ sí Òjò Pàgògò ọdún 1983 ni rasak Ọláyíwọlá tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ mọ̀ sí Òjò Pagogo ọdún 1983 ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà nínú ẹgbẹ́ ìlúmọ̀kin theatre group tí Jẹ̀lílì Abọ́dẹrìn tọ́pọ̀ mọ̀ sí baálẹ̀ Lárìnká tó dá sílẹ̀ nígbà náà lọ́hùn-ún ìgbà tó yá ló lọ darapọ̀ mọ́ Àlàó Sorunkun Theatre Group lọ́dún 1985 níbi tó ti lo ọdún márùn-ún kó tó di pé òun náà dá ẹgbẹ́ òṣèré tíátà tiẹ̀ sílẹ̀ lọ́dún 1990. bí òjòkó òjòpá gógó bó ṣe ń ṣiṣẹ́ tíátà tó sì jẹ́ gbajúmọ̀ nínú ipa babaláwo náà ló tún kọrin tó túmọ̀ sí pé <laughs> bàbá òjò pa gógó tá a bá sọ nípa àwọn òṣèré tí wọ́n máa ń kó ipa babaláwo nínú eré sinimá ọ̀kan ni bàbá òjò pa gógó lára wọn la tún ti rí ọláyínká quadri ọláyínká quadri ọláyínká quadri náà tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó yan iṣẹ́ babaláwo láàyò nídìí iṣẹ́ tíátà bẹ́ẹ̀ sì rèé o kò sí ipa tí ẹgbẹ́ fún bàbá ọláyínká quadri tí kò ní í ṣe bí ẹ̀sìn fẹ́ gan ẹgbẹ́ àfòpiná theatre group ni yínká quadri fi bẹ̀rẹ̀ lọ́dún 1976 pẹ̀lú ipa babaláwo àwọn sinimá tí yínká quadri ti ṣe tó fi gba iyì nígbà náà ni kádàrá mi ticket to life àti obìnrin sọ̀wànà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lára àwọn àgbà òṣèré tí wọ́n yan iṣẹ́ babaláwo láàyò ipa babaláwo láàyò nínú eré sinimá eré tíátà nílẹ̀ yorùbá la ti rí bàbá tajudeen oyèwọlé tí a mọ̀ sí abìjà wàrà bí ẹkùn tẹ́ bá ń gbọ́ abìjà. <laughs> bí àwọn ọmọdé bá ń ṣeré nígbà náà lára ohun tí wọ́n sábà máa ń fi dá àṣà ni àbìjà ọmọ gbọ́ èmi àbìjà èmi àbìjà wàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. orúkọ àbìjà wàrà ó rinlẹ̀ kọjá ohun tí a lè fọwọ́ bò nídìí iṣẹ́ tíátà pàápàá nípa iṣẹ́ ipa babaláwo bí wọ́n ṣe ń dárúkọ àwọn tó sọ iṣẹ́ babaláwo di ìrọ̀rùn nídìí iṣẹ́ tíátà tí wọn ò bá tì í dárúkọ bàbá tajudeen ọyà oyèwọlé abija hmm, kò tí ì kún o tá a bá ní parọ́ fúnra wa. lára àwọn tí wọ́n máa ń kó ipa babaláwo nínú eré sinimá àti eré orí ìtàgé tí àwọn èèyàn ń wò láwòkọ́ṣe ó ní abija wà abija ọjọ́ kan pàtàkì tí ẹnikẹ́ni kò lè fọwọ́ rọ́ sẹ́yìn tó bá jẹ́ ti ipa kákó ipa babaláwo nínú eré sinimá eré orí ìtàgé lédè Yorùbá Tajudeen Oyewole ni orúkọ tí bàbá àti ìyá sọ ṣùgbọ́n iṣẹ́ tíátà ló fún un ní orúkọ tí ayé mọ̀ sí lónìí ìyẹn Abija nínú àwọn fíìmù olóògbé Alhaji Yekin Ajílẹ́yẹ tí wọ́n ṣe nígbà náà bíi kòtò ayé kòtò ọ̀run àti ẹran ìyá òṣogbo ni àbíjá fi lókìkí tó sì tún kópa nínú àwọn sinimá bíi ọmọ abọrẹ̀ ẹ̀yìn ògòǹgò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀ṣun ni tajudeen oyewọlé àbíjà wàràbí ẹkùn tá a sì gbọ́ wípé ọdún 1980s láwọn ọdún 1980s ni bàbá yìí ni wọ́n ti darapọ̀ mọ́ iṣẹ́ tíátà Abìjà ó wà lára àwọn babaláwo tí àwọn èèyàn máa ń lò nínú eré sinimá fún ìrànlọ́wọ́ láti gba àwọn èèyàn kúrò lọ́wọ́ oṣó àti àjẹ́ àti onírúurú àìsàn àti ogun tó bá ń bá wọn fínra nígbàgbọ́ wípé agbára wà lọ́wọ́ Abìjà wàrà bí ẹkùn nínú eré sinimá lára àwọn tá a tún lè gbàgbé mọ́ni gbàgbé tá a lè fọwọ́rọ́ sẹ́yìn tí wọ́n jẹ́ òṣèré tó bá jẹ́ ipa babaláwo nínú eré sinimá láti rí bàbá Fatai Adétáyọ̀ tá a mọ̀ sí Lálùdé bí Lálùdé ṣe mọ̀ nípa iṣẹ́ tíátà dáadáa bẹ́ẹ̀ náà ló tún jinlẹ̀ dáadáa nínú àṣà ìṣe àti èdè yorùbá tó sì wà lára àwọn tí àwọn àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ nídìí iṣẹ́ tata tí wọ́n ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí lálùdé ṣe láìpẹ́ yìí ló ti sọ pé òun kò ní agbára tóun ní nínú iṣẹ́ tíátà lójú ayé <laughs> bí kò ṣe pé ìdárayá lásán lòun fi ń ṣe nínú eré sinimá bí lálùdé ṣe ń ṣoògùn ìkà náà ló tún jẹ́ babaláwo olùgbàlà bẹ́ẹ̀ náà ló tún ṣe oògùn owó fáwọn èèyàn nínú eré sinimá àgbéléwò kò lóǹkà ní àwọn eré sinimá eré orí ìtàgé tí lálùdé ti kópa ṣùgbọ́n lára rẹ̀ ni máyégún ìbínú balógun àríkúyẹrí àti àwọn míì àtàwọn míì. <laughs> ṣe wá rí i pé àwọn àgbà òṣèré yìí wọ́n ti kó ipa takuntakun mọ́ni gbàgbé nínú eré sinimá eléyìí náà la tún mú wá o tá a tún ní ká mú wá ká fi dá ara wa lárayá ká lè mọ̀ wípé àwọn èèyàn ń bẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà tọ́bẹ̀ Èdùmàrè tó fún lẹ́bùn nípa eré sinimá eré orí ìtàgé léde yorùbá ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì ó ta sánsán rédíò tv yorùbá ẹ má gbàgbé o láti subscribe sórí ìkànnì yìí kẹ̀sì bá ní ṣíà fídíò yìí kó lè káàkiri àgbáńlá ayé tẹ́yìn náà bá láfikún tàbá yọkú ò ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí whatsapp nọ́mbà wa zero seven zero six three two nine one seven seven nine zero seven zero six three two nine one seven seven nine òun náà ló wà lójú mọ́ máwòrán yín yìí ẹ ṣé o.